àlékún ìkẹ́ ọlọ́run bá àánú ọlọ́run bá àti ìrajẹ́jẹ́ tán ọlọ́run bá kó bá nàbí sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn aráalé ànábì àtàwọn sọ̀hábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé lànà nàbí sallallahu alaihi wa wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh lẹ́yìn eléyìí a tún kí wa bákanáà a kú àṣekú ọdún ramadan àti akírawa bákanáà kú àwọn ìgbìyànjú Ere tí ó ti ré kọjá tí a ṣe nínú oṣù Ramadan abẹ́lọ́wọ́ba kọ́lọ́wọ́ba kó gba àwọn ìgbìyànjú yìí kọ́lọ́wọ́ba kó gba ní ìbádà ní ọwẹ́ nìkọ̀kan wa abẹ́lọ́wọ́ba ọ̀pọ̀lọpọ̀ irú àwọn iṣẹ́ olóore báyìí kọ́lọ́wọ́ba kó jẹ́ kó pọ̀ ẹ̀rí eléyìí náà máa jẹ́ ìjòkó alákọ̀ọ́kọ́ lẹ́yìn oṣù Ramadan ilé tó yẹ sí pé fún gbogbo oṣù Ramadan yìí a dá ìjòkó yìí dúró nítorí àwọn iṣẹ́ inú Ramadan ilé tí a fẹ́ gbéwọ̀ tó yẹ sí pé ó tún lékún ju àwọn iṣẹ́ ilé tí a ti ń bá bọ̀ nínú àwọn oṣù tó kù lọ a rí pé àwọn iṣẹ́ inú Ramadan yìí kò ní fún wa láyè kò ní fún wa láǹfààní ìjòkó yìí láàrin Maghrib sí Ìṣá yìí tí ó máa wáyé ó jẹ́ kí a dá ìjòkó yìí dúró di ẹ̀yìn Ramadan tí a bá wo dáadáa a rí wípé ọjọ́ Jumu'ah tó kọjá lọ tí ó jẹ́ ọ̀sẹ̀ kan gírígé sí òní báyìí òun náà ni a ṣe ọdún Ramadan um, òní ni àjúmọ́ alákọ̀ọ́kọ́ nínú oṣù Shawwal àbí àti ẹ̀yìn Ramadan tó ilé náà lọ́fà ló jẹ́ sí pé aláǹfààní láti pàdé lónìí padà lórí usulu sunna eléyìí tí a ń gbìyànjú àti gbé ẹ̀wò láti sàlàyé fún ẹni wa usulu súnna àti sí àlàyé tó pọ̀ lórí ẹ̀ pé tán bá ní àsúnà ní tán gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ni àwọn àdìsọ́kà tó lálàáfíà àwọn ìpìlẹ̀ súnà àwọn ìpìlẹ̀ àdìsọ́kà tí ó lálàáfíà tó bá súnà mu eléyìí tó yẹ kí gbogbo ẹni tí ó bá ń pè àpè mára ìrìn ojú ọ̀nà ahli sunnati wal jama'a àfẹ́ kó dún ní má tó sì ẹ̀kọ́ wà lórí ẹ̀ òun náà nìkan tá ń gbé ẹ̀wò lọ al awwal ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ náà láti wà التمسك بما كان عليه أصحاب رسول الله صلى الله عليه وسلم والاقتداء بهم وترك البدع orí aslu alákọ̀ọ́kọ́ yìí òun làwà tí a ń gbéyẹ̀wò lọ ìpele alákọ̀ọ́kọ́ yìí náà ni a ń gbéyẹ̀wò lọ àwọn ọ̀rọ̀ tí ó ṣe kókó tí a gbọ́dọ̀ gbọ́yé lórí al-aslu ìpele alákọ̀ọ́kọ́ yìí òun náà ni a ń sàlàyé tẹ́bí tí a bálàyé dé òun náà ni a kí ló gbọ́dọ̀ jẹ́ wa sí àwọn sàhábà àwọn sahaba nabi sallallahu alaihi wa sallam a kí ni agbọ́dọ̀ ní ládìsọ́kà sí wọn ìhàwó ní ó yẹ kí àwọn mùsùlùmí kákọ sí wọn irú àdìsọ́kà wo ló yẹ ká ní nípa wọn òun náà nìkan tí a ń gbéyẹ̀wò àwọn ń gbìyànjú àti kó wá ọ̀rọ̀ àwọn a'immatul ọ̀rọ̀ àwọn aṣíwájú wa tí wọ́n jẹ́ ní ìmọ̀nà lórí àwọn sahaba kí ni ọ̀rọ̀ tí wọ́n sọ nípa wọn àti pé kí ni àgbọ́yé wọn kí ni àdìsọ́kàn wọn nípa wọn sọ̀hábà ilé ni a ń gbìyànjú àti ṣàlàyé ní orí ẹ̀ àti mú ọ̀rọ̀ alimam hanifa alayhi rahmatullah àti mọ́wá bẹ́ẹ̀ lẹ́yìn àmú ọ̀rọ̀ alimam malik rahimahullahu ta'ala lórí àwọn sọ̀hábà amóyẹ náà wá àfi ọ̀rọ̀ alimamu shafi'i rahimahullahu ta'ala abishikẹta eléyìí tí àwọn náà sọ nípa àwọn sọ̀hábà àti àdìsọ́kan wọn nípa àwọn sọ̀hábà inṣàlá eléyìí tí a máa tẹ̀síwájú lórí ẹ̀ lónìí òun náà ni àkọwálù imami ahmada fi sọ̀hábà radiyallahu anhum ọ̀rọ̀ alimam ahmed nípa àwọn sọ̀hábà kí ni imam ahmed sọ nípa wọn ẹ̀rí imam ahmed rahimahullahu ta'ala àwọn ọ̀rọ̀ wọn tó sọ nípa àwọn sọ̀hábà àwọn ọ̀rọ̀ tó pọ̀ ni wọ́n sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ gidi gan nípa àwọn sọ̀hábà kódà alimam ahmed rahimahullahu ta'ala wọ́n ní musannafu kan wọ́n ní tíra kan tí wọ́n dìdí kọ nípa fadailu sahaba wọ́n dìdí kọ dìdí tíra ńlá kan tí wọ́n pè ní fadailu sahaba radiyallahu anhum ọlá tí ń bẹ fún àwọn sahabi annabi sallallahu alaihi wasallam nípa àwọn sọ̀hábí ànábì sallallahu alaihi wasallam òun náà ni eléyìí tá ti bá pàdé nínú tírà usulu súnnà wáyìí tó ní wa mina súnnà àbẹ́lẹ̀ tá padà ma bá pàdé níwájú inṣàlọ́ nínú usulu súnnà wáyìí wọ́n ni wa mina súnnà nínú àwọn àdìsọ́kà tó lálàáfíà azọ́gbẹ́ta bá ní súnnà àdìsọ́kà tó lálàáfíà ní wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ wàmínà súnnà nínú súnnà nínú àdìsọ́kàn tó lálàáfíà òun náà ni zikru mahasini ashabi rasulillahi sallallahu alaihi wasallam kullihim ajma'in zikru mahasini ashabi rasulillahi sallallahu alaihi wasallam kullihim ajma'in ìmá sọ dáadáa àwọn sahabi annabi sallallahu alaihi wasallam gbogbo wọn lápapọ̀ ìmá sọ dáadáa wọn nínú súnnà lọ́wà nínú àdìsọ́kà tó lálàáfíà lọ́wà tí a bá wo ọ̀rọ̀ yìí a rí pé alimam ahmed rahimahullahu ta'ala wọ́n ka ọ̀rọ̀ yìí nípa pẹ̀lú àwọn irinṣẹ́ ìkankan nípa méjì wọ́n dẹ̀ àmàmà wọ́n kó gbogbo àwọn sọ̀hábà papọ̀ pẹ̀lú irinṣẹ́ ẹ̀mọ́mù méjì eré ìtọ́ ẹ̀kọ́ lágbára fún gbogbo ẹnikẹ́ni tó bá kọ́ ìmọ̀ tí a ń pè ní usulul usulul fiqh nínú mayi a gbàgbọ́yé wípé a ní kàtà pè ní síyagú al'umum síyagú al'umum àwọn gbólóhùn tó jẹ́ tíkẹta bá lò gbogbo nǹkan ló máa ń túmọ̀ sí tí ó túmọ̀ gbogbo nǹkan gbogbo nínú ẹ̀ ní kálò kúlù kúlù gan ló lágbára jù ń kúlù ló lágbára jù náà síyagú al'umum ذكر محاسن أصحاب رسول الله صلى الله عليه وسلم كلهم كما تدادا gbogbo àwọn sọ̀hábí ànábì sallallahu alaihi wasallam lápapọ̀ láì yọ ẹnìkan kan lẹ́nu wọn gbogbo wọn kullihim ajma'in lápapọ̀ ajma'un nínú àwọn síyagul umum lòun náà tún wà so méjèèjì yìí ni imam ذكر محاصل أصحاب رسول الله صلى الله عليه وسلم كلهم أجمعين كما صدادا بقبوا صحابي النبي لا بقبوا نبقبوا eléyìí báyìí nínú àdìsọ́kàn mùsùlùmí ló wà ajẹ́pẹ́tẹ́ bá ti lè rí èyàn kan rí tó bá ti lè mú yìí kankan nínú àwọn sọ̀hábí ànábì sallallahu alaihi wasallam lẹ́ni tí ó ma tàbùkù lẹ́ni tí ó ma bú lẹ́ni tí ó ma bẹnu àtẹ́lù lẹ́ni tí ó ma ṣépèlé lẹ́ni tí ó ma yẹ̀yẹ́ ẹ̀tì ma pẹ́rẹ ní yìí kò sí nínú lànà ahlu sunnati wal jama'a nìyẹn olíbídá ni ṣíyẹ̀ ìlú ẹni báyìí ìlànà àwọn ṣíyà ló ń lò kọlọ̀mọ̀bà lè kẹ́lá kó sọ wákó mẹ́ wàlkẹ́fù àn zikri masáwí ihim a sì gbọ́dọ̀ nínú àkídà musulmi lọ́wà nínú àkídà tó ahli sunnati wal jama'a lọ́wà nínú manhajú alìsúnnà tó jama'a ni alkafu a zikiri masawi ihe agbọ́dọ̀ kóra dúró agbọ́dọ̀ kóra kúrò agbọ́dọ̀ kóra dúró kúrò níbi ìmásọ àbúrú àwọn sahaba walkhilafi lẹ́dí ṣajara bainahum ìyapa tó ṣẹlẹ̀ láàrin àwọn sahaba agbọ́dọ̀ ma kóra dúró kúrò níbi ìmásọ irú àwọn nǹkan wàhálà tó ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà ìyapa tó ṣẹlẹ̀ láàrin wọn nípa wàhálà tí wọ́n fà láàrin ara wọn wàhálà tí wọ́n fà láàrin ara wọn pàápàá jùlọ láàrin Aliyu bin Abi Talib radiyallahu anhu àti Muawiya bin Abi Sufyan radiyallahu wàhálà tó ṣẹlẹ̀ láàrin wọn rèé agbọ́dọ̀ máa kóra dúró níbi nípa yìí máa sọ aburú lórí ọ̀rọ̀ yìí lórí alámàrí faman sábà ashaba rasulillahi sallallahu alaihi wasallam imam ahmadu ní gbogbo ẹnikẹ́ni tó bá ti lè bú àwọn sọ̀hábí ànábì sallallahu alaihi wasallam ó bú gbogbo wọn lápapọ̀ faman sábà ashaba rasulillahi sallallahu alaihi wasallam gbogbo ẹnikẹ́ni tó bá bú àwọn sọ̀hábí ànábì aw ahada minhum àbó bú ẹnìkan nínú wọn ẹ máa èyàn bú àwọn sọ̀hábí ànẹ́bì lápapọ̀ ni àbẹ́ èyàn bú ẹnìkan nínú wọn pé èyà kéèṣe gún ọlè mí bù gbogbo wọn kọ́ ni mo kórìíra gbogbo wọn kọ́ lè mọ́ ń bù mọ́kàn láwọn tí èmi ọ̀gbá tí ẹ̀ nínú wọn ni mọ́ láwọn tí ìgbà tí wọn nínú wọn tí mo mọ́ ń bù ni gbogbo wọn lápapọ̀ ni àwọn tí wọ́n máa ń ṣe àìgbà àwọn sàábì ànábì wọlé ni wọ́n kọ̀bí aláburú ẹ̀dá ni aláburú ni rẹ̀ báyọ̀ ma jẹ́ la yaqbalu Allahu minhu sarfan wala adla ọlọ́wọ́ bá alékẹ́ láwò ní gba àwọn iṣẹ́ dáadáa rẹ̀ lọ́jọ́ gbẹ̀dà kìyàmà ọ̀ranyàn rẹ̀ ní náfílà ní ọlọ́wọ́ ò ní gbà lọ́wẹ́ lọ́jọ́ gbẹ̀dẹ̀ alkiyama tàbáwo ẹsẹ̀ ọ̀rọ̀ yìí rẹ̀ a rí pé alimam ahmad rahimahullahu ta'ala wọ́n ní nínú àwọn súnnà nínú súnnà eléyìí tí ọjọ́ ọ̀rọ̀ yẹn ká máa rìn lórí ẹ̀ eléyìí tó yẹ kí gbogbo ẹnikẹ́ni tó bá ti rìn lórí ẹ̀ ó ti wà nínú ìlànà kan nínú ìlànà súnnà nìyẹn òun náà ní ká máa sọ dáadáa àwọn sọ̀hábí ànábì sallallahu alaihi gbogbo wọn lápapọ̀ bákanáà ká jìnà sí kákóra dúó fún bí ma sọ aburú wọn a bákanáà wàhálà tó ṣẹlẹ̀ láàrin wọn tí wọ́n fi yapa ìmá sọ̀rọ̀ nípa rẹ̀ nítọ̀ta burú ní ìfidá wàhálà lẹ̀ ká jìnà sí gbogbo ẹnikẹ́ni tó bá ti lè bú àwọn sọ̀hájú ànábì àbúgbò ẹnìkan nínú wọn Imam Ahmad ní fahuwa mubtadi'u oníbídà ni ó yẹ kí a ronú sí ọ̀rọ̀ yìí dáadáa imam ahmad ní man sabba ashaba rasulillahi sallallahu alaihi wasallam aw ahada minhum ẹni tó bá bú àwọn sahabi annabi abubu ẹnìkan nínú wọn látara ẹyọ kan péré tó ṣe yìí ó do ní bídá lórí ẹ̀ eré yóò máa jẹ́ kó yọrí pé nínú àwọn usulu sunna rẹ̀ téèyàn bá ti lè jìtá níbi ẹyọ kan bẹ̀ ó lè sọ̀yàn dó ní bídá kò dìgbà tí a bá tó sọ wípé gbogbo ùsùlù ilé òsí lọ́dọ̀ rẹ̀ àbíká sọ pé àkúpọ̀ nínú ùsùlù ìgbúgbù wà lọ́dọ̀ rẹ̀ sí bẹ́nu díẹ̀ àbẹ́yọkan náà ni kò gbà wọlé nínú àwọn ùsùlù yìí ṣé ìwá tó nǹkan tí a lè sọ wípé ó jẹ́ onídídá àti bẹ́ẹ̀ ni ó tó olimam ahmed ń sọ ni kódà kó bá jẹ́ sí pé àwọn ṣùgbọ́n ibi tí wàhálà ti dé bá òun náà ni ìmọ̀ bú àwọn sọ̀hábí ànẹ́bí àbí ìbú ẹnìkan lọ́nà wọn ìmọ̀bà wọn ní fọwọ́ mọ̀tẹ́dẹ̀ ẹ̀rù oníbídà ní rẹ̀ níbẹ̀ wọn ma jẹ́ rọ́fíbíyùn kọ̀bí rọ́fíbí ni ṣírí ni aláburú ẹ̀dá ni irú ẹni àwọn sálàfù sọ́ọ̀dẹ̀ tí wọ́n rìn lórí àwọn ìsúlù yìí gbogbo ẹnikẹ́ni tó bá ti lè yẹgẹrẹ níbi ìpìlẹ̀ kan nínú àwọn ìpìlẹ̀ wọ̀nyí rèé irú ẹni báyìí ní bídá ní ọjẹ́ o tó bá ti jẹ́ pé ìpìlẹ̀ kan nínú àwọn ìpìlẹ̀ wọ̀nyí ó yẹgẹrẹ kú ń bẹ̀ tó ní bídá ní ọjẹ́ kọ́nà bá kọ́ sọ́wá kú ń sallallahu alaihi wasallam ìnẹ́bí àwọn sọ̀hábí ànẹ́bí àkídà ni wà láwù nìyẹn ìyẹn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn àti gbọ́dọ̀ kórìíra wọn rárá nínú àwọn èèyàn èèyàn tó yẹ pé a nífẹ̀ẹ́ wọn yẹ́yẹ́ táà ní kórìíra wọn rárá làwọn sọ̀hábí ànẹ́bí wà wàdùn àyáhù lahum qurbatun ìmá sàdúwà fún wọn kúrbà ní ìsúnmọ́ Ọlọ́run bá ní ìsìn Ọlọ́run bá ní ká máa sàdúwà fáwọn sọ̀hábí ànábì sallallahu alaihi wasallam ìsúnmọ́ Ọlọ́run bá ní wal iqtida'u bihim wasilatun ìmá kọ́sẹ̀ wọn rẹ̀ akàtọ̀ ní láti débi tí Ọlọ́run bá lẹ́gẹ́ láfẹ́ ká dé nínú ẹ̀sìn akàtọ̀ lọ́jẹ́ láti máa rin ojú ọ̀nà annabi sallallahu alaihi wasallam kí a máa kọ́sí àwọn sahaba wasila ni wal akhadhu bi atharihim fadilatun àwọn tó wá látọ̀dọ̀ àwọn sahabi annabi sallallahu alaihi wasallam lágbọ́yé ní ọ̀rọ̀ ní iṣẹ́ ká gbà mú ká máa ṣe ọlá ni ọlá ló jẹ́ fún wa eléyìí báyìí ni ọ̀rọ̀ al-imam ahmad rahimahullahu ta'ala nípa àwọn sahabi annabi sallallahu alaihi wasallam lẹ́yìn náà imam amadu tún sọ wípé inna ashaba rasulillahi sallallahu alaihi wasallam ba'da al-arba'a khairun nas dájúdájú àwọn sahabi annabi sallallahu alaihi wasallam lẹ́yìn àwọn mẹ́rin tí wọ́n jẹ́ ọ̀gá nínú wọn abubakar umar usman àti ali lẹ́yìn àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn àwọn sahabi annabi sallallahu alaihi wasallam tó kù lẹ́yìn wọn rèé àwọn tó ní khairun nas àwọn naam àwọn tó jẹ́ ọ̀gá nínú wọn làwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn lẹ́yìn àwọn mẹ́rẹ̀ẹ̀rin ire gbogbo àwọn tó tó wá kù nínú àwọn sọ̀hábí ànẹ́bí àwọn náà lóore jù nínú àwọn ẹ̀dá wala yajuzu li ahadin an ala ahadin minhum bi aibin wala bi naqsin kò dẹ̀ gbọ́dọ̀ máa bú ẹnu àtẹ́lù ìkẹ́kàn láwọn sọ̀hábí ànábì kọ́ ma sàbùkù fún wọn kọ́ ma bú ẹnu ẹ̀tẹ́lù wọn kò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ìyàká kò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ faman fa'ala dhalik alimọ́ muhammad sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá ṣe irú eléyìí faqad wajaba tó bá ti lé ń bu ẹnu àtẹ́lù àwọn sọ̀hábà tó ń yẹ̀yẹ wọn àbó ń bú wọn tí aláṣẹ mùsùlùmí bá gbá wọn mú ọ̀ràn yẹn ni Imam Ahmad ní wájàbà ala sultan ẹwọ gbólóhùn yẹn wájàbà ọ̀ràn yẹn ló jẹ́ lórí àwọn aláṣẹ tàdíbùhù kó kọ́ ẹni bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ ṣé kọ̀ lẹ́kọ̀ọ́ ni tó fi ń yọ sùkú ètè tí àwọn sọ̀hábì ànábì sallallahu laysa lahu an ya'fu anhu kódà kò tọ́ fún aláṣẹ kó foríjìn rárá aláṣẹ ọgbọ́dọ̀ mójúkú òfin kò tọ́ ewọ ní kí aláṣẹ mójúkú òfin ròyìn báyìí li'anna al-haqqa laysa ilayhi nítorí pé ìwọ in tí wọ́n ṣe yìí kèése ìwọ ti ẹ̀ kò sí lọ́wọ́ rẹ̀ kèése òun wọ́n bú tásọ yí pé ìgbàtọ́ pé òun wọ́n bú tó ìwọ̀ tó bá jẹ́ ìwọ̀ èèyàn lèyàn máa ń tàbójúkò fún èèyàn lórí ẹ̀ pé ebé mi mo ní ebí wọ̀ mi ni tàbá fi tàbá sàbò sí fún mi lórí ẹ̀ àbí tàbá fi dùn mí àbí tàbá sí àìlẹ́kọ̀ọ́ sí mi lórí ìwọ̀ ire mo lè yọ̀ǹda wọn mo sì lè gbẹ̀san lára wọn so ìwọ̀ yìí ṣe wọ ọta látẹ tàásọ wípó lè yọ̀ǹda wọn lé lórí lè anna alhaqqa laysa ilayhi alhaqqu li ashabi rasulillahi sallallahu alaihi wasallam ìwọ̀ ire tàwọn sọ̀hábí ànábì ni ó gbọ́dọ̀ gba ìwọ̀ wọn fún wọn eléyìí ni ọ̀rọ̀ alimam ahmed rahimahullahu ta'ala ọ̀rọ̀ tí mo kàíre a rí nínú tọbakọ́tul hanabila tọbakọ́tul hanabila mujalladu alákọ̀ọ́kọ́ page 30 nínú tọbakọ́tul hanabila ọ̀rọ̀ tí ó lálàáfíà látọ̀rọ̀ imam ahmed rahimahullahu ta'ala ni eléyìí ó jẹ́ kó wípé nǹkan tí wọ́n ń ṣe fún olórí àwọn ṣíà lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń jìyà lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń ṣẹ̀wọ̀n lọ́wọ́lọ́wọ́ báyìí ọba súnnà mú Ibrahim Zakzaki yàbí a ọkùnrin ara Zaria yẹn tó dá fitna tó pọ̀lẹ̀ nínú Islam ìyà tí wọ́n fi ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ìyà dáa ni ìyà dáa gidi gan ni kò ibá ní sí ọyẹ kí wọ́n fi rú yẹn ọyẹ ká jẹ́ ni ní ìtorí ìgbà ìwọ̀ àwọn sọ̀hábà fún wọn ọ̀ràn yẹn ni ó jẹ́ fún àwọn aláṣẹ láti fìyà jẹ wọ́n nígbàtí wọ́n bá rí pé wọ́n ń ṣe àìlẹ́kọ̀ọ́ sáwọn sọ̀hábì ànábì sallallahu so kẹ́nìkan kọ́ mọ́ kàánù zẹ̀gzẹ́kì rárá lórí ìyà tí ń jẹ tàbárẹ̀yàn ká ti ń ìmà kọjá aláìmà kan wà ìmà kọjá orí bídá àbí ìmà kọjá aláìmà kan ni tí yóò ní dìká sàlàyé fún tó ẹ́ kówò pé àwọn èèyàn jẹ ní àti kí wá ló lè tó bá yẹn nǹkan káwá sàlàyé fún pé wọ́n èèyàn jẹ́ o bó ṣe rí bó ṣe rí bó ṣe rí lélẹ̀ tàbí kọjá onídídẹ́ àtọ́fẹ́ máa dìfẹ́ndì onídídẹ́ ẹgbẹ́ rẹ̀ àbí naam ìyàyí rèé ó yẹ kí ọmọ jẹ́ zẹ̀gẹ́kì náà ni kọ́lọ̀wà lẹ́gẹ́ra kọ́ bá sàánú bàbá yìí kọ́lọ̀wà lẹ́gẹ́ra kọ́ jẹ́ kó túbà àgbàlagbà ní àgbàlagbà ní Ibrahim zẹ̀gẹ́kì ṣùgbọ́n ọkàn dàgbà ní ọ̀dánú so wallahi torí tó bá dánú ni kò ní jẹ́ sí pé àwọn Abubakar ní Siddiq radiyallahu anhu Umar ibn Khattab Uthman ibn Affan ìyàwó Aisha radiyallahu anha Eh, àwọn sàábí ànábì na alaihi wasallam yọ́mà gbé sí pé ní ọmọ làánà ẹmà nǹkan tí wọ́n ń ṣe ní eléyìí tí wọ́n ṣe tọwọ́ ìyá fi tẹ̀wọ́n yìí tọwọ́ ìyá fi tẹ̀wọ́n yìí wọ́n mú ajá kan wọ́n wá kọ àìṣà sí lára wọ́n ní ní wọ́n wá bẹ̀rẹ̀ sí wọ́n tó wá ń píkì kan tó nìyẹn wọ́n tó wá ń fi ara ní ẹ̀dá ọlọ́run ọba dáàbà tí ó sẹ̀ ẹ̀wà kọ àyíṣà sí lára ẹ̀wà ń fara ní síbà nìtì so ọlọ́run ọba kó bá wa ṣe amànà Ibrahim Zakzaki àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n tún fa wàhálà dì sí yíò kódà ní ìjẹta ìjẹta wọ́n sì fa wàhálà wọ́n sì lẹ ọlọ́pàá kan lókò pa níjẹta ní Zaria wọ́n lẹ ní òkò pa ní Zaria wàhálà tí wọ́n ń kọ́ sí kéèṣe kékeré wà lọ́ọ̀ wọ́n dẹ̀ máa jáde lé àwọn olórí lórí àìná lọ́fà àti ọwọ́ ìyá fi tẹ̀wọ́n nígbàtí èèyàn bá sọ wípé odidi ọ̀gá sọ́jà gbogbo Nàìjíríà yóò ní rọ́nà kọjá wọ́n tó wá ń bẹ̀ wọ́n aláyà àwọn kìíní yóò máa gbọ́ náà ni wọ́n ma ń jayé ni wọ́n ń bẹ̀ wọ́n ni wọ́n ma ń bẹ̀ àwọn eléyìí ni àwọn eléyìí torí pé ọwọ́ ìyá padà ọ̀rọ̀ wọn dàgẹ́ bí orí tí ó jẹ́ kó ní tẹ̀gbé tó bá wà ní mọ́tò yóò yọrí síta ẹ̀hẹ́ so bọ́rọ̀ wọn ṣe rí nìyẹn naam alimam ahmad rahimahullahu ta'ala sọ wípé faqad wajaba ala as-sultan ta'dibuhu wa wa la ọjọ́ ọ̀rọ̀ yẹn lórí àwọn aláṣẹ kankọ wọn lẹ́kọ̀ọ́ kan fìyà jẹ wọn kò sì tọ́ fún wọn láti foríjì wọn rárá ẹni kankan ò sì gbọ́dọ̀ bẹnu àtẹ́lù àwọn sọ̀hábí ànábì sallallahu alaihi wasallam ẹni kankan gbọ́dọ̀ yẹyẹ wọn tàbá wo ọ̀rọ̀ yìí rèé a rí wípé báwo la ṣe wá fẹ́ ṣe nígbàtí àwọn ọ̀rọ̀ tó yẹ sí pé ó ti ẹ̀fẹ́ lè dépò ìmọ̀pẹ̀ wọn ní kéèfèrí gan فكيف إذا تكلم بكلام يكاد يصل إلى التكفير في حق أبي سفيان pàápàá jùlọ rẹ̀ débi wípé àwọn ọ̀rọ̀ tí wọ́n ma sọ nípa Abu Sufyan rẹ̀ ó ti ẹ̀fẹ́ dépò pé wọ́n yọ wọ́n pe Abu Sufyan ní káfíìrì wọ́n kà fọ́rọ̀ Abu Sufyan yúrẹ́ tí bá ti ẹ̀wà ń sọrú ọ̀rọ̀ báyìí báwo ni tí ẹ̀ ó ṣe jẹ́ ẹni tí bá ń sọ̀rọ̀ tó yẹ pé afẹ́ lè gbé sípò pé ń àwọn sàábì ànábì ń ọkọ̀ ní islam ń pò wọn ní kéfìrí bóò ní tí ẹ ó ṣe jẹ́ bákan náà rèé ẹni tí ó ń lẹ àwọn sàábì ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn ìwà tó ń lẹ ń yẹ̀yẹ́ ni tó ń fi ti sọ́dọ̀ àwọn sàábí ànábì sallallahu alaihi wasallam pàápàá jùlọ bóyá nípa amr abdullahi bin amr nípa amr bin as àti muawiya àti ìyá muawiya radiyallahu anhuma ìyá muawiya radiyallahu anha radiyallahu anhu wa anha kọ́nà bá kọ́ bá wá kẹ́ muawiya ti eléyìí tí wọ́n ń pè ní hindubun ah, bintu utba hindubun ah, bintu utba ìyá muawiya nìyẹn bẹ́ẹ̀ náà ni abu sufyan tó jẹ́ bàbá muawiya bẹ́ẹ̀ náà ni uthman tó yẹ kí wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ àwọn ọ̀rọ̀ yẹpẹrẹ àwọn ìwà ìyẹpẹrẹ tábẹ̀rẹ̀ sí máa lẹ́mọ́ wọn so báwo ni irú àwọn báyìí báwo lọ̀rọ̀ wọn ṣe burú tó nígbàtí imam ahmad rahimahullahu ta'ala tó bá sọ wípé irú ìyà báyìí láti jẹ àwọn tó bá sọ orú ọ̀rọ̀ tí ò tó báyìí irú ìyà tàbí jẹ wọ́n rí báwo lẹ ṣe rò pé tàwọn tó bá sọ orú ọ̀rọ̀ tó tó báyìí báwo lẹ ṣe rò pé tí wọ́n gbọ́dọ̀ lágbára tó ná báwo wá ló tó ṣe wá jẹ́ kí rò pé yóò ṣẹlẹ̀ sí àwọn tó bá rí báyìí ná tó bá tiẹ̀ sí pé ọ̀rọ̀ yìí tó wá lọ tàtàpò dọ̀sọ́dọ̀ àwọn ànẹ́bí ọlọ́run ba àwọn ànẹ́bí ọlọ́run ba àwọn òjíṣẹ́ ọlọ́run ba gbogbo ẹnikẹ́ni tí bá ń bú wọn tí bá ń yẹ̀yẹ́ wọn tí bá ń fi àwọn ìwà àwọn ìwà ìyẹpẹrẹ tó bá fi ń ti sọ́dọ̀ wọn báwo lẹ ti rò pé irú ìyà tí ẹ̀ ó tó náà nígbàtí a bá sọ wípé irú ìhà báyìí láti bá àwọn tí wọ́n bá ń bú àwọn sọ̀hábí ànábì àwọn tí bá ń yẹ̀yẹ́ wọn báwo lẹ ti rò pé ti tàwọn tó bá ń pe alimam alimam eléyìí tá alimami uh, ibn taymiya rahimahullahu ta'ala nínú tí àwọn tọ́pẹ̀ ní as-sarimul maslul ala shatibi ar-rasul wọ́n jẹ́ kó yà pé gbogbo ẹnikẹ́ni tẹ́ bá rí tí ń yẹ̀yí ànábì tí ń bú ànábì kódà kò nídi tìtaba tẹ́ bá ti lè gbáyẹ̀ mú tí ń yẹ̀yí ànábì tí ń bú ànábì kò nídi pé ọ̀rọ̀ rẹ̀ onídi kíní ẹkàn mú ẹ ti bẹ ní orí ìdáwọn aláṣẹ máa ń ti fún wọn nìyẹn àwọn aláṣẹ mùsùlùmí láwí o kéde pé tí wọ́n wá lọ yọ̀dá o àbí tó wà lọ yọ̀bọ̀n tó ní ẹnìkan ti bá nẹ́bì ìyàwó ẹnìkan ti bú wà ti bá nẹ́bì ládùúgbò wa wọ́n ti ní ká máa bẹ́ wọn lórí ní ilé òṣòrù yẹn fún ẹ̀hùn àwọn aláṣẹ là ń sọ ohun tàbá ti sọ pé a gbé ìjìyà léyàn lórí ẹ̀mọ̀ páwọn aláṣẹ ni wọ́n ní kápá yẹn o ẹ́ àwọn ni wọ́n lè ṣe ìkẹ́rùn múnkẹ́r pẹ̀lú ọwọ́ ẹ́ lórí irú àwọn ẹ̀dá báyìí sáwà ní kápá lórí wọn ṣé mi lè mú rọm zẹ̀gẹ́kì nítì irú nǹkan tó ṣe fún yẹn ṣé mi lè ṣe fún ṣé kò ẹ̀rọ pẹ́ ma wọn tán pè ní ṣíà tọ́wọ́ wọn bá báyàn àfá tí ọwọ́ wọn bá tẹ́yàn Ibrahim zẹ̀kẹ́ kìtà ń wúyọ lọ́mọ ogun èmi ọmọ mọ́ sí ń jagun bèèrè létí lọ́mọ ogun ìsìnkọ́ torí kèye jẹ́ tèmi sàlàyé fáwọn àwọn ni ìgbà wọn ni lọ́sẹ̀ wá kan tẹ́ pé kádà àwọn aláṣẹ lóhùn ìgbà wọn ni ẹ̀mìíràn eh, wá lè bọ́ ta ń gbà yẹn ìwà aláṣẹ kankan wà lámíṣẹ́ ìwà lọ ń kọ́ kìrìkì ni mò ń kọ́ ẹjọ́ rẹ̀ sábà yìí so àwọn eléyìí rèé alágbára ni wọ́n ṣùgbọ́n nígbà tí wọ́n bá dé ọ̀dọ̀ àwọn tó lágbára jù wọ́n lọ wọ́n fẹ́ kọ́ hàn wọ́n ṣé bá ń sì àwọn yẹn là ń sọ wípé wọ́n gbèrú ìjìyà báyẹn wọ́n gbélé wọn lórí tẹ́rí ìmọ̀ bú àwọn ànẹ́bí ọlọ́ba ìmọ̀ ẹ̀yà àwọn ànẹ́bí ọlọ́ba kéèsì ká kékeré o táwọn òyìnbó nílé láwọn ilé òyìnbó tó fi ń tayé káàkiri tó fi ń tayé káàkiri tó yẹ pé ẹnìkan ọkàn ìwà yọkàn yẹ̀yí ànẹ́bí báyìí yọkàn yẹ̀yí ànẹ́bí àwọn kan náà ń bẹ ní nàìjíríà yìí kí n fi parí ẹ̀ wọ́n ń pè ní kórèdé ọláwọ̀yin ìkan náà ń bẹ àkàǹgà bí kí ní ń pe ókọ rẹ̀ ọ̀rẹ́ kankan náà lòun àti kóredé ọláwọ̀ yẹn àwọn wọ̀nyí kúfùrù wọn ní agbára àwọn méjèèjì yìí àwọn méjèèjì yìí kírísítẹ́nì ni wọ́n o ní sáǹgì yìí àti kóredé ọláwọ̀ yìí kírísítẹ́nì ni wọ́n o ìdọ́fàtàn ìlà kúfùrìhìm ìlà kúfùrìhìmà láfikún sí kúfùrù wọn tó wá rèé wọn tó wá bẹ̀rẹ̀ sí máa yẹ yá nàbì inna lillahi wa inna ilayhi raji'un wọ́n máa ń yẹ̀yẹ́ ànábì láyé àti yàwó àyíṣà rọ́bì ọláńhà wọ́n yẹ̀yẹ́ ànábì ọlọ́ọ̀dì tí kẹ bá ṣe wípé àwọn afáàní láwùlá anna hakil tó sọ̀rọ̀ lẹ́yìn sàkáfẹ̀rọ̀ tí kẹ bá ṣe pé ẹni tí bá ń sọ ọ̀rọ̀ kúfùrù táwọn èèyàn ń sọ nítorí àti kọ́ wọn lẹ́kọ̀ọ́ tí ìbá dédé kò ní jẹ́ káfíìrù ni ẹnu yẹn fẹ́ẹ̀ lè má gbà ibi tọ́rọ̀ yẹn wúwo dé wọ́n wá ya ọmọ kékeré ọmọ kékeré wọ́n ni ya Aisha wọ́n wá ya bàbá àgbàlagbà wọ́n lánàbì nìyẹn wọ́n wá ní ẹ̀wù bàbá àgbàlagbà yìí rèé ń bá ọmọ kékeré sùn wọ́n wá ya bàbá àgbàlagbà kan arúgbó kan tó yẹ pé yóò ti rí pé ah eléyìí arúgbó tó yẹ̀jẹ̀ ni wọ́n yà ní tàtún wọ́n yà ní kàtún ni o kàtún ni o wọ́n wá ya ọmọ kékeré kan wọ́n wá ní ẹ̀lá ayínṣà wọ́n wá ní ànábì rí ń bá ayínṣà ń bá ànábì ń bá ayínṣà sùn bàbá àgbàlagbà ń bá ọmọ kékeré ọmọ inú rẹ̀ sùn nínú ilẹ̀ wa náà yọ̀n wọ́n wá ya ìfàtí ìfàtí wọ́n ya wọ́n ya àwọn àwòrán kan wá ní Allah nìyẹn láwọn ọmọ burúkú méjì tí mo sọ yìí wọ́n pè kan ní kórèdé ọláwọ̀yìn wọ́n pè kan ní isan ẹni udu akanga bí nǹkan kìíní kan isan kìíní kan akanga lọ́n lọ́ọ́ ma wallahi wallahi nínú ìlú wa náà ni wọ́n wà o kìí sàwọn nìkan àwọn mí ń ṣe bẹ́ẹ̀ àwọn tó hàn nìyẹn àwọn mìíràn ń ṣe bẹ́ẹ̀ dáadáa dáadáa nínú àwọn kèfèrí tán wà nílùú wa yìí ṣé bá ní ti so kọ́nà wà lẹ́gẹ́lá kó dáhùn kó bá ń fọ̀nà mà wọ́n kọ́nà wà lẹ́gẹ́lá kí ó dàkó kí ó tọ́ wọn kọ́nà wọn jẹ́ kí wọ́n kú lórí ìlànà rádaràdá tí wọ́n bá káàkiri ìyẹn yà wọn anábì ọlọ́run bá rèé bàbá aburú tó ní agbára ni eléyìí báyìí òun náà nìkan tí a fi gbẹ̀yìn ní alẹ́ yìí inshallah tó bá di ọjọ́ mẹ́jọ inṣàlá ọ̀kọ́lọ́bà kó sọ àgbìgbà náà lọ a máa tẹ̀síwájú lórí ibi tí a bá àlàyé dé yìí kí ọlọ́wà lè kẹ́lá kí ọwà pẹ̀lẹ̀ nǹkan kó fún alágbọ̀ islam qultu ma sami'tum wa astaghfirullaha li wa lakum wa